a kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàkiri àgbáláyé ní orí ìkànnì yìí tẹ̀ ń wò wá tẹ̀tẹ̀ ń gbọ́ wa tẹ̀ ń ṣe àwọn program wa tẹ̀ ń bá ní like tẹ̀ tẹ̀ ń bá ní dá sí àwọn program tí a bá mú wá lórí ìkànnì yìí gbogbo yín la kí o pàápàá jùlọ a kí àwọn mùsùlùmí òdodo gẹ́gẹ́ bí òní ṣe jẹ́ ọjọ́ tí à ń ṣe ọdún iléyá ọ̀dọ̀ àwọn mùsùlùmí eléyìí tí ó máa ń wáyé ní ọdọọdún akínyìn ò wípé a ṣe láyé o ọba Allah yóò jẹ́ kí ìdùnnú wa kó lékún ọlá wa kó lékún tábà ní ká máa dárúkọ ọ̀pọ̀ orúkọ pọ̀ tí a lè rántí ṣùgbọ́n mi ò lè má kí bàbá mi kábíyèsí ọba aláyélúwà eh, Muhammadu Taofik Iyọlá Àkàndé mọ̀rẹ́nigbàdé oyèbádé àkọ́kọ́ olùkòyí ti ìlú ìkòyí ọ̀sùn mo kí o kábíyèsí kádépẹ́ lórí o kásẹ̀ pẹ́ lẹ́nu kẹ́mi ọlá kó gùn kẹsìn ọba kó jẹ kó pẹ́ o ìran rere tẹ́ ní àlá rere tẹ́ ní fún ìlú ìkòyí ìlú baba yín ọba àlá yóò jẹ́ kó wá sí ìmúṣẹ láìpẹ́ láì jìnnà àsìkò yín yóò túnbọ̀ máa tùlú lára o lágbára ọlọ́run ní ìjọ kan ṣoṣo rẹ̀ bákan náà mo kí bàbá mi kábíyèsí aláìlúwà ọba abdulrasheed adéwálé àkàbí tẹ̀lú àkọ́kọ́ olúwo tìlú wo bàbá wà ní Saudi bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ọba Allah yóò jẹ́ kí ẹ padà délé láyọ̀ àti àlàáfíà gbogbo àdúrà ohun tẹ́ ẹ ti béèrè lọ́wọ́ ọlọ́run ọba Allah ọlọ́run fi àṣẹ sí o bákan náà mo kí bàbá mi dr Kọ́lá Hamid Rahim tí wọ́n jẹ́ aṣíwájú ìlú Ìkòyí àti alága ọmọ ìlú Ìkòyí nílé lájò lẹ́yìn òde mo kí yín wípé a kú ọdún a kú ìyèdún ọba Allah yóò jẹ́ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé lágbára ọlọ́run ẹ ní mọ̀ bànújẹ́ lórí ọmọ lórí aya lórí ẹbí lórí ìlú Ìkòyí àti gbogbo àwọn tí wọ́n bá nífẹ̀ẹ́ yín lágbára ọlọ́run pẹ̀lú ìjọ kan ṣoṣo ọlọ́run ọba Allah bákan náà mo kí ọmọ ọba ọ̀wádé láti orílẹ̀-èdè United Kingdom mo kí yín o ẹ ṣé ẹ kú àdúró tiwa lórí ìkànnì yìí ọmọ wọn ní Ọ̀yọ́ Aláàfin mo kí yín o àkú ọdún àkú ìyèdún ọba àlá yóò jẹ́ kí ìdùnnú yín kó lékún o ọlá yín yóò mọ̀ pọ̀ sí lágbára àdẹ́dà pẹ̀lú ìjọkan ṣoṣo rẹ̀ èròǹgbà yín ìran yín àlá rere tẹ́ ní fúnra yín fún ẹbí yín fún ìlú yín ọba Allah yóò jẹ́ kó wá sí ìmúṣẹ o láìpẹ́ láì jìnnà gbogbo yín pátá ni mo wá kí lórí ìkànnì yìí Otasansan TV ẹ̀yin tẹ́ ń wò wá ẹ̀yin tẹ́ ń bá ní share program wa ẹ̀yin tẹ́ ń bá ní comment ẹ̀yin tí ó jẹ́ pé ẹ lè mọ́ pè wá láti bá wa dá sétò ẹ pè wá lórí ètò ẹ tún pè wá lẹ́yìn ètò ẹ kí wa ẹ tún fi nǹkan ránṣẹ́ sí wa gbogbo yín la kí o àdúpẹ́ àmọ́rírì yín àjọsọdún èyí àjọsìn ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o nínú àlàáfíà nínú ọlá nínú ọrọ̀ àti ìdùnnú tó pọ̀ rẹpẹtẹ pẹ̀lú orúkọ ọlọ́run ọba Allah gbogbo kí o ẹ ṣé àdúpẹ́ gbogbo ẹ tẹ́ wá ń wò wá káàkiri àgbáláyé lórílẹ̀‐èdè nàìjíríà ní o nípínlẹ̀ ọ̀ṣun nípínlẹ̀ ọ̀yọ́ nípínlẹ̀ ògùn nípínlẹ̀ èkìtì nípínlẹ̀ èkó nípínlẹ̀ kwara àti káàkiri gbogbo ìpínlẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà pátá gbogbo yín la kí o àti tó fi jẹ́ jákèjádò àgbáláyé gbogbo yín la kí o ẹ̀yin tẹ́ jẹ́ pé ẹ̀ ń wò wá tẹ́ ń bá wa dá sétò láti orílẹ̀‐èdè united kingdom gbogbo yín la kí láti orílẹ̀‐èdè eh, eh, brazil yes gbogbo yín la kí o orílẹ̀‐èdè china a kí yín orílẹ̀‐èdè japan a kí ẹ̀yin tí wà ní Saudi Arabia gbogbo yín la kí o bákan náà United Arab Emirates Dubai gbogbo yín la kí o tẹ́lẹ̀ mọ́ pè wá tẹ́lẹ̀ mọ́ kí wa a kí yín pátá o ẹ ṣé àdúpẹ́ àmọ̀rírì yín aṣọdún èyí àjọṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé nínú ọlá nínú ọ̀rọ̀ àti àlàáfíà ara àdúpẹ́ o àmọ̀rírì yín thank you God bless you barika de salam.